ẹ̀yin kírísítẹ́nì ẹ tètè lọ gba físà India o wọ́n ti bí Jésù yín wọ́n ti bí sí India o. Mary was commanded to shake the branch of the palm tree. ó ní ẹ gbọ́ dáadáa tọ́jọ́ kìíní àná nígbà tí Mary tó fẹ́ bí Jésù Kristi wọ́n pa á láṣẹ pé kó mì ọ̀wá mọ̀rìwò mọ̀rìwò igi ọ̀pẹ dàbínù kó mì í láti lè rí nǹkan jẹ nígbà tí ìrọbí mú kó lè rí dàbínù tútù ẹ dàbínù tútù jẹ wọ́n ní kó mì wọ́n pa láṣẹ and so was I bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pa èmi Mirza Gulam Ahmadu láṣẹ kékèmí náà ó mi. Ah, kí lẹ́yìn pé kí ní igi ọ̀pẹ iná èmi igi ọ̀pẹ ìmọ̀ ọ̀pẹ ẹ ṣeun mirza gulam ahmadu ó ní ọlọ́run pa mariamu láṣẹ pé mímọ̀ ọ̀pẹ kí dàbínù tútù kó máa jábọ́ sí ọ lọ́wọ́ kó o rí nǹkan jẹ mirza gulam ahmadu. ọkùnrin tó dobìnrin tó dọmọ baálé ilé tó di obìnrin tó tún di ọmọ ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n pọ̀ òun náà láṣẹ pé kóun di ìmọ̀ ọ̀pẹ mú nítorí náà nǹkan kan náà jọ làwọn mariamu obìnrin ni òun náà ti dògbìn nínú ẹ̀mí mariamu lóyún ẹ̀mí mímá òun náà lóyún ẹ̀mí mímá okay nígbà tí Mariam ń rọbí wọ́n ní kó mú ìmọ̀ ọ̀pẹ kí dàbínù tútù lè jábọ́ sí lẹ́nu bẹ́ẹ̀ náà ni olúwa ọba ọba àwọn ọmọ ogun ó pa Mirza Gulam Ahmadu láṣẹ pé kó náà ṣe kí ni kó mi ìmọ̀ ọ̀pẹ òun àti Mariama wọ́n wá jọ ń tọ̀ mí wọ́n á ń jọra wọn wọ́n ń jọra wọn wọ́n ń jọra wọn tètítètí tẹsẹ̀tẹsẹ̀ torítorí Allahu Akbar. ọ̀wá ni the only difference the only difference being that Mary was then suffering from physical exhaustion exhaustion and I was suffering from lack of financial means. ẹlẹ́kẹ̀rú ẹlẹ́kẹ̀rú lógun lẹ́kọ̀ọ́ ó ara rẹ̀ ó ní ọ̀wọ́ ìyàtọ̀ hóró kan ṣoṣo tí ń bẹ láàrin Mirza Gulam Ahmadu ọkùnrin tó di obìnrin tó di ọmọ rẹ̀ àti Mọ́ríyámù ojúlówó àkọ́kọ́ tó bí isa, tí Kùránì sọ nípa rẹ̀ ó ní yàtọ̀ hóró kan ti ń bẹ láàrin àwọn méjèèjì kò tayọ nígbà yẹn nígbà yẹn nígbà tí mọ́ríàmà tó ń rọ bí Ìsá physical exhaustion ìrora tara ló ń dẹ̀rora rẹ̀ ìrora tara ló ń dẹ̀rora rẹ̀ tí àkóbì tí bá ń rọ bí yóò máa ṣe yúù èè hù àtòríṣiríṣi àwọn àwọn sáǹdì abàmì táwọn obìnrin máa ń mú wá tó ti wà ń lè bọ rúùmù rí nígbà tí ìyàwó ẹ̀ fẹ́ bímọ ọmọ bí ṣe ń pariwo ìrora tara nìyẹn ó nígbà tí Mariam fẹ́ bí Isa lọ́jọ́ kìíní àná ìrora ataya ìrora atara ló mú Mariam ó ní ní ti tòun ìrora tó mú òun ni lack of financial means àìríṣe àìlówó lọ́wọ́ òṣì òṣì òṣì òṣì ni wọ́n wọ́n ń pè ní lack of financial means àìríṣe ni o sẹ́ẹ̀ríkẹ́ mizagula mahamadu ó ti júwe ara rẹ̀ gbogbo dírámà tó pàfọ́ọ̀mù yìí orí kí ló dálé orí òṣì àsolóṣì tiẹ̀ ní ọ́ àsolóṣì ní ọ́ oníyàtọ̀ tí ń bẹ láàrin ìwọ àti ojúlówó mọ́ríyámà ayédèrú mọ́ríyámù níwọ àtọ́júlówó mọ́ríyámà ó ní ojúlówó mọ́ríyámà ó ní ìrora atara ìrora atara lòun jẹ lásìkò tó fẹ́ rọbí àsìkò tí wọ́n fẹ́ rọbí tiẹ̀ ò rí onígbọ̀wọ́. o ò rí ọ̀nà àti jẹ o ọ̀nà àti mu ṣebí nítorí ọ̀nà àti jẹ iná ló fi fi gbogbo irọ́ ìjulẹ̀ fún wa. tàbá wa wí táìbì àwọn amadíyọ̀mọ̀ ní Jésù ti kú Jésù ti kú wọn kàn án kò kú síbẹ̀ ó wá sá lọ sí India ó lọ fẹ́yàwó lọ bímọ ó lọ fẹ́yàwó lọ bímọ. gbogbo àbọ̀ ọlọ fẹ́yàwó lọ bímọ rèé o gbogbo àbọ̀ pé jésù lọ fẹ́yàwó ní india ọlọ bímọ síbẹ̀ òun rèé o lọ́dọ̀ mirza gulam ahmadu alikazabu ògbólógbò òkúrọ́ ni ọ́ ìwọ́kànnì náà lọkùnrin ìwọ́kànnì náà ni obìnrin ìwọ́kànnì náà ni oyún. ìwọ́kàn yìí náà ni ọmọ èyí ti rí wọ́n fi sí ọ ni wọ́n è sí ọ ni ṣe bí àlìjọ̀nù làmọ̀ tí máa ń pàwọ́dà ṣé jínù ni ọ ni are you a demon sálìjọ̀nù ni ọ ni Dr. Saidi Tìmẹ́yìn. Was Gulam Ahmad a Mirza Gulam Ahmad, was he a Demo? Salijan Nunini, imagine all what he is saying. This is nonsense. This is nonsense. Par excellence. Total nonsense. Ṣé n tẹ́ ẹ jókòó sínú Amadíyàrè? Ọ̀gá yín mirza gulam ahmadu ọlọlọ ń bò ń sọ̀rọ̀ ọkọ̀ máa ń di ohun ó pa ọkọ̀ ọ̀hún dà kúrò ní mirza gulam ahmadu ó sọ òun di mariama spiritually òun di mariama spiritually òun lóyún spiritually òun bímọ spiritually òun di isa abba this is graduate. graduate gbájú ẹ̀ náà. ẹ máa wo olòṣì yìí o ẹni tó ti ta fún láyé àtàlẹ́kì àmọ́ yìí o this is on page twenty-nine what I've just read to your hearing is on page twenty-nine I will now go to another page to see what is safe. To see what He says, on the same issue, on the same issue, just a minute, bàbá gbájú ẹ̀ Mirza Ghulam Ahmadu, ògbólógbò òkúrọ́ ni. Now, Dr. Saidi Tiwenyi and others, please open tezikiro page three six nine. Let us read the other version of the story from the same book. Three six nine. Don't make a mistake. Page three six nine. We've just read page twenty-nine from Tezikiro. Now we are moving to page three six nine masha allah masha allah bàbá ń lò kúrọ wọn wá lò wọn wá lò ní kúkú ègùn wọn wá ní kọ́lẹ́rà ò ní pọ̀ tàǹtún ní kọ́lẹ́rà yóò pa bí ò bá ṣe wọ gbájú ẹ̀sìn gbájú ẹ̀sìn ẹ jẹ́ ká kan sí mẹ́mbẹ̀ bá mi sẹ́ẹ̀sì kí ni sí gbẹ̀ dáadáa táwọn ti ń kà lójú screen wọn kí wọ́n lè rí i. bí láì òkè kan bí láì kan ti bọ́ sókè the first line ó ti bọ́ sókè. This is page three three six nine page three six nine let us read it. The word of God which I sent out at some places in my book, the Ahmadia Ahmadiyya explains how God Almighty made me, Isa, son of Mary. In that book, God first named me Mary and then disclosed that God had breathed his spirit into this Mary and said that After the breathing of this spirit, my status as Mary was converted into my status as Isa. And thus, Isa, having been born of Mary, was called son of Mary. At another place, in the same context, God said, then the pain of child The pain of side bath brought him to the brink of a dead palm tree, and he said, Would that I had died before this and had been utterly forgotten. Here, God Almighty set forth a metaphor that when the status of Mary, this commissioned one, was about to be converted into the status of Isa. The need to propagate this phenomenon, which resembled the pain of childbirth, confronted him with the dried roots of the Muslim people, which lacked the fresh fruit of understanding and righteousness. Righteousness. They were ready to condemn him as an impostor and to persecute him in diverse ways. Then he said in his heart, Would that I had died before this and had been utterly forgotten so that nobody had remembered my name. Akikotul Wahyi, take 72 footnotes. Ẹ̀yin ọ̀rọ̀ mẹ́ta gbọ́dọ̀ amáhàmọ́dù kò sí é gbọ́ lórí ìdúró àfi kẹ́ ẹ jókòó kò sí é gbọ́ lórí ìdúró sẹ́ àfi kẹ́ ẹ wá nǹkan fìdílé ẹ ti ń gbọ́ gbáǹkọ́gbì ó tó gbọ́ mẹ́ta gbáǹkọ́gbì ti ń ṣẹlẹ̀ nínú ìjọ amadíyà ó lágbára ju gbáǹkọ́gbì rédíò station lọ. ẹ ti ń gbọ́ ó gbẹnu tán ó tójọ́ mẹ́ta ó gbẹnu tán ti ìjọ amadíyà yìí ó lè ya ẹnu míyàn bá ṣọ́ra ẹ̀gbọ́n tí ó kùrọ̀ ìtúsọ irú ọ̀rọ̀ tá a kà ní page twenty nine lẹ́ẹ̀kan yẹn irú ẹ̀ ìtúnrẹ́ nínú ìwé yìí kan náà màá kà á ní àkàtúmọ̀ sí èdè Yorùbá báyìí wípé the word of God ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá which I set out èyí tí mo gbé jáde at some places ní àwọn ààyè kọ̀ọ̀kan in my book nínú ìwé mi náà the Ibrahim Ahmadiyya ìwé barahin ahmadiyya àwọn ọ̀rọ̀ náà explains how God Almighty made me Isa son of Mary àwọn ọ̀rọ̀ náà ti ṣe àlàyé fún ayé ọ̀nà tí Olúwa lágbára gbà sọ mí di Isa ọmọ Mariama in that book nínú ìwé yẹn God first name di mi Mary olúwa ọlọ́run ọba àwọn ọmọ ogun ó kọ́kọ́ pè mí ní Mary ṣe àkóńbá ti ìtàkà rẹ mu ìtàkà rẹ pípẹ́ twenty nine yẹn ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni pé ọlọ́run kọ́kọ́ pè ní Mary ó kọ́kọ́ sọ ọkùnrin di obìnrin nínú ẹ̀mí àbí ok ó wá ní and then disclose lẹ́yìn náà olúwa àwọn ọmọ ogun ó wá yanya wípé that God wípé olúwa náà admitted his spirit into this Mary pé olúwa náà ọlọ́run náà ó ti fẹ́ ẹ̀mí rẹ̀ mímọ́ ó ti fẹ́ sí ara ara mary yìí ẹ̀rí olóòlùwà kọ́kọ́ pè òun ní mary mariam ó nígbà tó pè òun ní mariam tán ìyẹn ni pé òun ti transform spiritually kúò ní ọkùnrin òun ti di obìnrin torúkọ rẹ̀ ó máa jẹ́ mariama mariam lẹ́yìn ìgbà tó ń di obìnrin tán. olúwa àwọn ọmọ ogun ó sọ fún òun wípé òun ti fẹ́ ẹ̀mí mímọ́ ọ̀hún sí mọ́ríyámù yìí lára mọ́ríyámù di mélòó tó lóye ẹ̀mí mímọ́ báyìí ó méjì kùránì sọ ìkíní mọ́ríyámù ètí ìgbà sọ fún wa yìí ìkejì ó ní and said that after the breathing of this spirit ó wá tún sọ fún òun pé lẹ́yìn ìgbà tí òun ti fẹ́ ẹ̀mí mímọ́ òun sí mi lára tán my status as Mary ipò tí mo wà tẹ́lẹ̀ nípò Mary was converted into my status as Inter ó ti wá yíra padà. kúrò ní ipò mẹ̀rí ó ti wá di isa Allahu ọ̀gá àwọn amadíyà olùdásílẹ̀ àwọn amadíyà ó ní ọlọ́run bò ń sọ̀rọ̀ wípé òun ti sọ ọ́ ní Mariam báyìí ó ti wá di Mariam báyìí lẹ́yìn náà ó tún ní ọlọ́run sọ di mímọ̀ fún òun wípé òun ti wá fẹ́ atẹ́gùn ẹ̀mí mímọ́ sí mi lára nípasẹ̀ bẹ́ẹ̀ mo ti lóyún Mirza Ghulam Ahmadu ní ọlọ́run sọ fún òun wípé òun ti fẹ́ atẹ́gùn ẹ̀mí mímọ́ sí òun lára nítorí náà òun ti di olóyún ẹ̀mí mímọ́ nígbà tóun tó wá di olóyún ẹ̀mí mímọ́ tán kí ló tún wá ṣẹlẹ̀ jẹ̀mọ́ ọlọ́run tún wá sọ fún òun wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wà gẹ́gẹ́ bíi máríyámà olóyún nísinsìnyí ó ti kúò ní máríyámà ó ti di kí ni ó ti wá di jésù kírísítì Allahu akbar and said that after the breathing of this spirit, my status as Mary was converted into my status as Isa. Ó ti yíra padà kúrò ní Mary, ó ti di Isa. And thus, Isa, having been born of Mary, was called son of Mary. Nítorí náà, fún wípé Màríà ló bí Jésù ni wọ́n fi ń pè ní Isa ọmọ Màríà níwọ̀n ìgbà tíwọ̀n náà ti wá di Ìsá tó sì gà sí pé Ìsá àkọ́kọ́ mèrí ló bí ìwọ Mirza Gulam Amadu. ìwọ náà ti wá wà nípò Ìsá ọmọ mèrí ọmọ mọ́ríyámà.